kábíyèsí àrólé oòdùà ọba babátúndé ẹni ìtàdéyẹyẹ ògúnwùsì ọ̀jájá kejì eyín ọ̀ọ́ni ti ìlú iléfẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun kábíyèsí mà ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn táwọn èèyàn fi ń kàn pàápàá èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ níbi ayẹyẹ ìgbéyàwó gbajúgbajà ọ̀dọ́mọkùnrin olórin takasúfin ni david adeleke ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí davido ìyẹn ẹ̀sùn tá fi ń kan kábíyèsí wípé ó ti máa ń lọ sóde ju àti pé oríṣiríṣi àwọn èèyàn ìní ó máa ń bọ̀ lọ́wọ́ kiri ẹ rántí pé ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n máa ń kan kábíyèsí lábùkù wípé kò yẹ kí ọba ńlá bíi tiẹ̀ tó dàbí olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá kó máa lọ sí ìdí òde àríyá kiri bẹ́ẹ̀ ká máa rí lọ́tún ká máa rí lọ́sì kó tó wá jẹ pé kábíyèsí yóò máa bọ àwọn èèyàn lọ́wọ́ kiri bí ẹni tí kì í ṣe é ṣe ọba ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì máa sọ pé àwọn Ọọ̀ni àná tó ti jẹ ní ìlú Ilé-Ifẹ̀ pàápàá òní ti kábíyèsí gba ipò lọ́wọ́ ẹ̀yìn ọba síjú adéokun adé olúbùṣẹ́ rí ipe kì í ṣe bí kábíyèsí ṣe ń ṣe tí wọ́n sì ń sọ pé kí kábíyèsí kó lọ ṣàtúnṣe sí kéèyàn máa lò dé àríyá lọ́sọ̀ọ̀sẹ̀ kiri ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú èkó ní ìpalẹ̀mọ́ àti ìmúra ayẹyẹ àádọ́ta ọdún ẹ̀ fifty years tí kábíyèsí fẹ́ ṣe nínú oṣù kẹwàá ọdún yìí ìní kábíyèsí mà ti jẹ́ kó dì í mọ̀ wípé kò sí nǹkan tó burú nù tóun ṣe kábíyèsí nígbà tó ń fẹ́ di Ọọ̀ni Ilé-Ifẹ̀ òun ti jẹ́ kó di mímọ̀ pé òun yóò dá àṣà àti ọ̀làjú òun yóò dá papọ̀ kábíyèsí ni àwọn èèyàn sọ pé àwọn fẹ́ kí àwọn ọ̀dọ́ kó ṣe oríire lórílẹ̀‐èdè yìí ó ní bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kí òun náà kóun ṣe dáadáa fáwọn ọ̀dọ́ ó ní bóòlù yẹn ṣe fẹ́ ṣe dáadáa fáwọn ọ̀dọ́ bí èèyàn bá ń jókòó sójú kan bí apẹ̀rẹ̀ rójà tí ò jáde láti rí àwọn èèyàn láti mọ àwọn èèyàn ó ní ayé ti kọjá kẹ́nìkan jókòó sí ojú kan kó wá rò páwọn èèyàn yóò wá máa bá a wọn yóò sì máa ṣe ìrànlọ́wọ́ ó ní nítorí láti mọ àwọn èèyàn láti rí àwọn àǹfààní pàápàá fún àwọn ọ̀dọ́ inú jẹ́ kóun máa ṣe ogun tóun ṣe yìí ó ní lórí ọ̀rọ̀ ayẹyẹ Davido tí wọ́n tiẹ̀ ń bóun kábíyèsí lòun náà kà òun rí lórí ẹ̀rọ ayélujára pé òun odidi Ọọ̀ni Ilé-Ifẹ̀ òun lọ sí ìlú ibi ìgbéyàwó Davido òun sì bọ àwọn èèyàn lọ́wọ́ kiri kábíyèsí ni kò sí èrè kankan nínú kí ọba kó máa dájókòó kiri kó sì máa dìkù kùkù kó jókòó sáàfin kó ní ní kí gbogbo ayé tiwa máa bóun kábíyèsí ní ìdí rèé tóun fi ń jáde láti mọ àwọn èèyàn láti ṣe àǹfààní sílẹ̀ fáwọn èèyàn òun pàápàá àwọn ọ̀dọ́ kábíyèsí wa jẹ́ kó dìímọ̀ pé nípa ti àwọn Ọ̀ọ̀ni tẹ́lẹ̀ tí wọ́n ń sọ wípé wọn kì í ṣe bóun ṣe ń ṣe tí wọn kì í lọ sóde àríyá pàápàá Ọọ̀ni síjú adé okun adé tó ń gba ipò lọ́wọ́ ẹ̀ kábíyèsí ni ó máa ń fọ̀rọ̀ náà rẹ́rìn ni ó ní kò sí Ọọ̀ni tí kì í ṣe fàájì tí kì í lọ sóde àríyá bóun ṣe ń lọ yìí kódà ó ní ọ̀ní síjọ adéokun adé bàbá lọ sí ìnáwó àtòde àríyá ju òun lọ ó ní gbogbo ìnáwó ní kábíyèsí máa ń lọ ń tiẹ̀ ó ní ṣùgbọ́n ìyàtọ̀ tí wọ́n fi fẹ́ sọ̀rọ̀ lẹ́nu ni pé kò sí ẹ̀rọ ayélujára láyé àwọn kábíyèsí náà ó ní ká ní ẹ̀rọ ayélujára wà ní wọn ò bá rí bí ọba síjọ adé àtàwọn ọ̀ní tó ti kọjá náà ṣe máa ń lọ sóde àríyá kiri tán tó ń bọ àwọn èèyàn lọ́wọ́ ó lásìkò tòun tí ẹ̀rọ ayélujára ti dé ni kó dàbí pé 你跟龙虾生是一位。